ọ̀pọ̀ àwọn èèyàn tó gbọ́ sí àṣírí náà ni wọ́n ránṣẹ́ sí ààrẹ bọ́lá ahmed tinubu àti àwọn ẹ̀ṣọ́ ààbò tó yí ká pé kí wọ́n ṣe ọ̀rọ̀ ara wọn ní ojú alákàfin sọ́rí o lórí bí ọkọ̀ òfurufú kan ìyún ẹrùnpléènì bó ṣe ń fò káàkiri ilé agbára ìyún ilé ìjọba orílẹ̀-èdè tó ń pè ní aso ní ìlú àbújá tí àwọn tó ní ìmọ̀ nípa ètò ààbò sì ń sọ pé nǹkan tó léwu fún ètò ààbò tinubu àti orílẹ̀-èdè nàìjíríà ni ẹ rántí pé lára ibi tí aeroplane ò ti gbọdọ̀ máa fò kọjá ó ní ilé ìjọba nàìjíríà tí wọ́n pè ní aso villa nítorí pé ibẹ̀ nílé agbára nàìjíríà ibẹ̀ ń gbogbo agbára àti àṣẹ nàìjíríà ló fi kalẹ̀ sí ibẹ̀ náà sì ni ààrẹ igbákejì ààrẹ àtàwọn mọ̀lẹ́bí wọn ibẹ̀ ni wọ́n ń gbé ṣùgbọ́n o nínú ọ̀sẹ̀ tá a wà yìí ìní àṣírí mà tú pé aeroplane kan níṣe ló máa ń rábàbà lórí òkè aso villa tí tinubu àtàwọn ẹbí ẹ̀ ń gbé tí wọ́n sì ní aeroplane náà bó ṣe ń káàkiri bẹ̀ bí ẹni pé èèyàn fẹ́ ṣiṣẹ́ bíi ká àti pé èèyàn ṣọ́ ààrẹ àbí ilé ìjọba ni nínú ìwé kan tí gbajúmọ̀ oníròyìn orí ẹ̀rọ ayélujára ní David Hundeyin tó fi síta ìyẹn ló ti jẹ́ kó di mọ̀ o ìpè iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ kò òfurufú lórílẹ̀‐èdè yìí ìyẹn Nigeria Civil Aviation Authority NCAA wọ́n mà ti kìlọ̀ fún iléeṣẹ́ tó ní ẹrọpléènì tí wọ́n ló ń fò kiri ilé ìjọba Nàìjíríà náà iléeṣẹ́ náà ta forúkọ bò láṣìírí wọn kalẹ̀ mọ́ pé tó irú ẹ̀ bá tó ṣẹlẹ̀ àwọn yóò fi mú wọn dá fún fèrè kódà olùdámọ̀ràn lórí ètò ààbò orílẹ̀-èdè yìí national security adviser alhaji nuhu ribadu olókọ lẹ́tà ránṣẹ́ sí iléeṣẹ́ nigeria civil aviation authority pé ká wádìí àwọn tí ó ní aeroplane tó rìnrìn kurìn náà tó sì kìlọ̀ fún wọn pé irú ẹ̀ ò tún gbọdọ̀ ṣẹlẹ̀ mọ́ nítorí pé ó léwu fún ètò ààbò nàìjíríà nígbà tí aeroplane tó bá ń fò káàkiri ilé ìjọba nàìjíríà àti pé àwọn kì í fààyè gba èròǹpilẹ̀nì láti fò kọjá ní irú ibi bẹ́ẹ̀ o ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá tí wọ́n nífẹ̀ẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ pé kọ́ má ṣe mú fẹ́ ọwọ́ kékeré mú irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ o kọ́ má jẹ́ kó lọ lásán kí wọ́n fi àwọn tó ṣerú nǹkan bẹ́ẹ̀ kan fi wọ́n jófin kó lè jẹ́ ẹ̀kọ́ fáwọn ẹlòmíì kí wọ́n sì tún máa múra láti máa ṣọ́ irú èròǹpilẹ̀nì tó bá fẹ́ máa fò kiri bẹ́ẹ̀ nítorí pé ó léwu wọ́n sì lè fẹ́ fi ṣe iṣẹ́ bíi.